salatu wa salam ala ashraf le anbiya sayyidina muhammad wa huwa khatim le anbiya wa afdaluhum sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi ajma'in amin. à ń kí gbogbo ẹ̀yọ́ olùgbọ́ wa wípé ẹ kú ojúmọ́ o a tún dìjọ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sí orí ọ̀tún ètò tí a pè ní àlefeke òfin dín eléyìí tó máa ń dé sí etí gbọ́ yín ní dédé àsìkò yìí pàtàkì jùlọ lọ́pọ̀lọpọ̀ àsìkò nínú oṣù Ramadan oṣù alápọ̀nlé tí a wà yìí mo ti wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú àṣẹyẹ Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ lónìí kì í ṣe abala tasiru tilawa òun náà ni a wà abala ẹ pè wọlé ẹ sì béèrè kí ẹ sì gbọ́ èsì sí ìbéèrè yín òun náà ni Sheikh kó tó di pé àwọn èèyàn máa pè wọlé ìbéèrè tí màá kọ́kọ́ fi ṣíde òun ni wípé oníbèrè béèrè wípé ǹjẹ́ òdodo ni pé èèyàn tún lè máa jẹun lọ èèyàn jẹ oúnjẹ sọ̀rọ̀ lọ lẹ́yìn tí àlùfájàrí tó bá ti yọ alákọ̀ọ́kọ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní pé nígbà tí ebi bá ń pa èèyàn tó sì wà nínú àwẹ̀ ṣé òdodo ni wípé àsìkò tí ebi ń pa òun tó sì wà nínú àwọn àsìkò gbígbàdúrà ni. naam alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa man wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. dájúdájú tó bá lójú pé alifájárì ti yọ. àti kẹ́nu ró ti bẹ̀rẹ̀ kọ̀tọ́ kéèyàn wá máa ma jẹun nígbà náà torí gbogbo ẹnikẹ́ni tó bá máa ma jẹun nígbà náà tó bá tẹ kẹ́nu ró lọ́jọ́ yẹn ọkàn gbára gbóná lásán ni kìí ṣe kẹ́nu ró tọ́lọ́ ọba ni kò kẹ́nu ró iná ló lè rí mú wá ló lè rí mú wá sí ìmúṣẹ ní ọjọ́ yẹn torí ẹ ẹni tí ò bá má bí àlùfáàjà rẹ ti yọ tẹ́pẹ́ òjijì ló gbọ́ pé alifájàre ti yọ tó sì jẹ́ pé òkèlè ń bẹ lẹ́nu rẹ̀ tí ò tí ì gbé mi wọn ó tù dànù ṣùgbọ́n ìjọba ti dín ọ̀nà fún rẹ̀ kò sí ní tó burú kíkẹ́ kó wọn gbé mi. nínú súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam hadithi wá pé ẹni tí ó bá ń jẹun láì mọ̀ pé àlùfáàjà rẹ̀ ti yọ kó jẹ́ńjẹ́ rẹ̀ kó sì máa bá ìkẹnuru rẹ̀ lọ yàtọ̀ sẹ́ni tó bá ń mà onítìyàn gbọ́dọ̀ jẹ́ nǹkan kan má torí tó bá fi lè dán wò ìkẹnuru rẹ̀ tọ́jọ́ yẹn kò ní jẹ́ ń tọ́lá wọ́n ní ǹjẹ́ tẹ́bí bá ń pa èèyàn lọ́sàn-án Ramadan sí ibi tí ń pààyàn àmì ní lórí àkókò gbígba àdúrà fọ́nítàn àbí báwo. àkọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bá ṣe lófin pé níta bá ti máa nípa rẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run a máa sọ. ọlọ́run bá ní wala taqfu ma laysa laka bihi ilm nítorí bá ti máa nípa rẹ̀ wọn máa sọ nípa rẹ̀ o sọ àmà kan yanu ọkà máa sọ̀rọ̀ lẹ́yìn ọ̀tọ̀ òye tó máa wáyé nípa gbogbo tó bá ti jẹ mẹ́sàn-án ọba wa kéèyàn bá ti máa ń parí kéèyàn dákẹ́ ni lábẹ́ ìfẹ́ Ọlọ́run gbogbo ẹni tó bá ti ń pẹ́ ní rọ́ṣẹ̀sì fọlọ́n kò bá jẹ́ àrò kò bá jẹ́ ìyálẹ̀ta kò bá jọ́sán kò bá jẹ́rọ̀lẹ́ gbogbo ìgbà tó bá fi lè bẹ́ lọ ọlọ́run ọba kì í kọ́ àdúrà lẹ́nu wa ọmọ inú àdúrà mẹ́ta tánàbí sallallahu alaihi wasallam sọ pé gbígbà lọ́lọ́run ọba máa ń gbà kì í kọ́ ọtí àdúrà ẹni tó máa ń kẹnu rọ́ṣẹ̀sì fọlọ́ wọn à sì sọ wọn ò sọ̀rọ̀ sára pé bébí bá pa ebi kìnnì sẹ́yìn gbà tí wọ́n jẹun sọ́nà ní bọ́ọ̀jẹ̀ yìí eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ti kẹnu ró sẹ̀sìn fọlọ́ ẹni tó lọ́wọ́ bá máa ń gbàdúrà lẹ́nu rẹ̀ ni tọrọ tó máa ń fẹ́ lórí ayáta òkè àmọ́ kò lè tọrọ fúnra rẹ̀ tọrọ fẹ́ lómi sátì má ṣe pé wọ́n ti tọrọ kópọn ibi ọjà wọ́n ti tọrọ ní tí ó tọ́ sí ọ láti tọrọ. jazakumullahu khairan nọ́mbà tí ẹ fi máa kù wọlé fi máa béèrè ìbéèrè tàbí ọ náà ni zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fún àwọn tó ń bẹ lọ́nà tó jì lérè nọ́mbà tí ẹ fi máa pè wọlé rèé o plus two three four eight zero eight three two nine three six three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. wàhálà ìsàlámù aláìsílá. ẹ bá a pa rédíò yẹn bá a kan. ẹ ṣe o kí ni ìbéèrè yín. ọlọ́run ìbéèrè ládàá rẹ̀. Bẹ̀rẹ̀ rẹ̀ kù. Mò ń gbọ́ yín, kí ni kí ni ìbéèrè yín? Mo bá rí mo bẹ́ ta síra mi. Kí mo ti sọ níbẹ̀rẹ̀ ìtòrí wípé kì í ṣe abala sàṣẹ́wò tí a wà tá a fi ń ké Kùránì láwa abala kéèyàn béèrè ìbéèrè kí ẹ sì gbọ́ ìdáhùn rẹ̀. Ṣẹ̀gbọ́n ẹ má bínú zero nine zero five one six four five four three eight ẹ dákun tí a bá ti ń pè wọlé ẹja ká máa yín rédíò wa kó máa lọ́ọ̀lẹ̀ dáadáa àbí ká máa pa pátápátá ẹ lọ́hùn. aleykum salaam wa rahmatulah ó kọ yín. orúkọ mi ni padìlẹ́ láti pàṣẹ mọ́tàwọn nínú ìgbọ́mọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. ẹ dákun ìbéèrè tí mo fẹ́ ni pé ṣé àǹtí ń bẹ nínú Islam láì fi dá sí àmà lóhùn àǹtí. alhamdulilayi ọ̀ǹtó kì í sọ̀rọ̀ níta nàbí sallallahu alaihi wasallam tó fi kọ́ àkókò máa hàn ọlọ́run sọ àkùránì kalẹ̀ kalẹ̀ bá a sọ di àgbo tá a máa mú ọlọ́run sọ àkùránì kalẹ̀ kó jẹ́ ìwòsàn fún gbogbo tí máa ń ṣèyàn ọ̀nà oníwàwọ̀ àgbà jẹ́ ìwòsàn fún yàn lórí tí máa ń ṣèyàn eléyìí lẹ́kọ̀ọ́ tá a kọ́ nípa rẹ̀ kì í ṣe pé ká sọ àkùránì dàgbò náà. Wàhálẹ́gùn sálàmù rọ́ṣùtùlọ́hì ọbọ̀rọ̀kàtù wọ́kọ̀ yí. Bàbá òjò bàbá, orúkọ mi ni ọmọ ọba tí wájú fún olóko láti òkèlè rẹ̀ gbọ́mọ̀ṣọ́. Kí ni ìbéèrè yìí o? Ìbéèrè mi ni pé bá a bá fẹ́ ṣe ẹ̀bùn fún yàn, hmm. ó jẹ́ nǹkan olóhoro hmm. ló ń kà tó fi kà. Hmm. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, kékeré òun fún ní tó ní pín dọ́gba lọ́dà ni àbí tí ò ní ṣe é pín. Ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn. Bákan náà, lórí bí àkókò ṣe rí ń ta nísìn hmm. ẹni tí ò lórí ọ̀fẹ́ àti kíta wá wí ẹ̀ ní alẹ́ hmm. lálàkí ó lè sọ di géètì lóru tó tó wá bẹ̀rẹ̀ sọ fún wa pé tàwa rí ẹ̀rùn rẹ̀ wítìrì tàbá fẹ́ sọ̀ la gbọ́dọ̀ sí ṣé ká kí wítìrì yìí lẹ̀ ni ọmọ bàá jẹ́ wítìrì ni àwọn nọ́fìlà yẹn máa jẹ́ lóru padà lórí ìṣèjì yẹn. ọ̀dà ẹ̀ ṣe o alhamdulilayi ntọ́ bá fẹ́ bùn yàn lẹ́gùn.

ibn Abbas radiyallahu anhuma ó ní líláwọ́ ànábì sallallahu alaihi wasallam eléyìí tí máa wáyé nínú oṣù Ramadan kò tiẹ̀ ní aláfiwé kọ̀ọ̀lá láfijọ́ àti pé ànábì láwọ́ ju ìjì tí ń fẹ́ tí nǹkan kan lè dá dúró lọ. torí ẹ ẹ̀yin náà ẹ ṣe dáadáa pàápàá jùlọ nínú oṣù ọlọ́lá tá a wà yí báyìí. níta wọn fẹ́ bóyá ẹ bá bùn lóǹkà tó ṣe pín fún méjì tí ò ní ṣẹ́kù àbẹ bùn lóǹkà tẹ́kù tá a bá pín fún méjì yóò tún ṣẹ́kù kan lẹ̀ gbogbo èyí tó bá wù yín kẹ̀sì ṣùgbọ́n èyí tó lọ́lá jù náà ní pété ẹ bá bùn lóǹkà tẹ́kù tá a bá pín fún méjì ọ̀kan tún lélẹ̀ ló dáa torí pọ̀ bá a sọ lọ́lọ́ ó sì nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan ilé ìjọ pété a bá pín fún méjì ọ̀sẹ̀ kù kan. bákan náà ẹni tí kò bá ṣe sọ̀láàtì tarawih tó fi di pọ́ lọ sùn yóò jí lóru yóò ṣe sọ̀láàtì tahajjud sọ̀láàtì tahajjud náà ni sọ̀láàtì ti máa wáyé lẹ́yìn ìgbà téèyàn ti sùn téèyàn wá jí eléyìí lóore púpọ̀ ní ládàá ju sọ̀láàtì tarawih eléyìí tá a máa ṣe ṣáájú ká tó sùn lọ nǹkan méjì kọ́ ló sì fà á. tí o bá ṣe ìṣòro eléyìí ti ń bẹ nínú kéèyàn tó kọ́kọ́ sùn kó wá tají ipò nǹkan ẹ̀sìn náà kò rọrùn fún gbogbo èèyàn láti ṣe ààyè ò sì sí níbi pé èèyàn fẹ́ fòrò sí lọ́yàn fún kárí mi àti hàn nítorí wọn lọ́ọ́ dára rẹ̀ rí gbà náà ìdí nu tí ì fi rọrùn fọ́pọ̀lọpọ̀ láti jí lóru sí lọ́ọ̀ kì í rọrùn rárá rárá fọ́pọ̀lọpọ̀ láti jí lóru láti sin lọ. torí ìsẹ́yìn bá wa lè ṣe báyìí fún lọ́lọ́lá ló lóore jù. ẹni tí ọba ti wá mà bẹ́ẹ̀ ẹ bá ti parí sọ láti làṣà ẹ padà sílé tẹ bá sùn tẹ jí ẹ ṣe kìyàmù lẹ́yìn ìbá jẹ́ mẹ́wàá lẹ lè ṣe ẹ ṣe wítìrì ní parí ẹ tẹ bá ti wá ṣe wítìrì yẹn ajá yìí pé ẹ ti ṣe kìyàmù lẹ́lẹ̀ yín ẹ ti ṣe nù ọlọ́run ọba kó gbà lẹ́sìn lọ́wọ́ wa. àmín ṣe oníbèrèbèrè wọ́n sì fi ọ̀rọ̀ àwọn sàhábà kan wọ́n fi ṣe àpèjúwe wípé tí wọ́n ń ṣe ìrìn àjò lọ sí Madina wọ́n á dé àyè kan wọ́n á ilẹ̀ ṣú wọn láti forí mọ̀ síbẹ̀ yìí fi mọ́ àwọn aráàlú ní kò sáyè títí fa wọ́n sáfì lọ ta kété sí wọn sáfì lọ dá dúró bọ́yá ejò àbá kéèké tó jẹ́ nǹkan olóró wá sán ìkan nínú àwọn aráàlú àwọn àlọ́ bá àwọn sàhábà yẹn tó ta kété sí wọn lọ́ọ̀kan tí wọ́n fààyè gbà ipe kan dákun bọ́yá tán bá ní ìrànlọ́wọ́ kan tán lè ṣe fún wa tí kan lára wọn tó wá padà wá dé ọ̀dọ̀ ẹni tí nǹkan sán tó wá ké Suratul Fatiha tí aláàsì kádàrá rẹ pé kó jẹ́ ìwòsàn fún ẹni náà tí orú ara rẹ̀ tó sì parẹ́ ẹni náà wá bẹ̀rẹ̀ pé tí èèyàn náà bá wá bá bí ìtọ́jú kan wá sọ́bẹ̀ èèyàn lápèjúwe bíi rúkẹ́á ọwọ́ bá wá sọ́bẹ̀ èèyàn yìí jẹ́ ó kí èèyàn máa sọ pé èèyàn ń tọ́jú èèyàn láti máa fi gbowó bá àwọn lórúkọ ẹ̀sìn Islam. alhamdulilayi ẹni tí ó fẹ́ tọ́jú èèyàn tí nǹkan ṣe tó sì jẹ́ pé báyà rúkìá ló fẹ́ ṣe fún un ó bọ̀rọ̀ kọ́kọ́ ní lẹ́mìnà pé ìwòsàn sí lọ́wọ́ hmm. ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ lẹ́yìn náà tó ń fẹ́ kéèyàn sábàbí ni kìí sùn ní òwò sàn ọlọ́run ẹlẹ́dàá wa ní òwò sàn. sọ ẹlẹ́kẹta kò gbọ́dọ̀ lẹ́mìí kó n fẹ́ máa fi pawó. nítorí tó bá ti fojú sí owó ìní yẹn náà yóò jẹ sábàbí tí ó máa kọ dínà kírúkíá yẹn gan kó máa ṣẹ sọ yọ kọ dínà kádù àti nsì yẹn kó máa ṣẹ. sọ nítorí ẹ̀ nǹkan tí ń bá máa fi wá dáadáa tó wà lọ́dọ̀ ọlọ́ọ̀ èyí jẹ́ pé nǹkan lé ayé lèèyàn máa fojú sùn bẹ́ẹ̀. torí ẹ̀ ká ṣe nítorí ká lè gbowó ọtọ àmọ́ ká gbowó ká lè ṣe rúkìá kò burú. ẹ lọ́rùn. aleykum salaam wa rahmatulah ọkọ yín. orúkọ mi ni alhaja fatima abiyeke nítorí àmọ̀síwájú níta náírà. kí ni ìbéèrè yín o. mo fẹ́ àwọn olùmọ̀ wa. ẹ ṣé o. ìbéèrè tèmi ni pé alákọ̀ọ́kọ́ hmm. kí ni àdéhùn àti gbèsè àbí. bẹ́ẹ̀ni tọ ẹ kejì. ní àbáyé kan sáré kí ẹ jẹjẹ. ọ̀dà ní gbèsè ìyàtọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbèsè ní àti àbá ṣe fún àpẹẹrẹ mo jí làárọ̀ mo máa ń sórí àti fúnra mi ìyọ́n nìṣẹ́ mi wá tó mọ́ mo ìkọ́jẹ̀ sórí fóònù sílẹ̀ bá ti mọ́ màá kàn tán màá gbọ́. ṣé Eh, ládà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìkẹ́sẹ̀ kankan náà ló ṣe. ṣé ládà kankan náà lè gbà. ẹlẹ́kẹta ni pé wọ́n á tún sọ wípé ká mọ̀ ló hàn túmọ̀. Hmm. ní ìgbà títà rẹ̀ lábẹ́rẹ̀ ní ìsìn pé ṣé ó yà kí mùsùlùmí ló hàn sí. Hmm. ṣé wọ́n sọ wípé tòun ò sọ kíní di àgbo. Hmm. ṣé tá a bá wá ń ṣe sínú omi fún àpẹẹrẹ ní ìṣọlọ́mọ ìgbẹ̀ka ní wàhálà ẹ ti ń bá ń sábà tẹ́kúrẹ́ àwùjọ ìgbésí fún omi fún un ó gbé mi pẹ̀lú gbàgbọ́ pé inú yẹn ó tù ká sáà lè mọ̀ sí yẹn. ọ̀dà àti gbọ́dọ̀ rẹ̀ yẹn o. alhamdulilayi wọ́n ní kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin àdéhùn àti gbèsè. ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn ga nítorí pé lábẹ́ òfin tí màá mú wa òun náà ní pé tí nǹkan méjì bá wà tó kọ́ wọn bá ti yàtọ̀ síra wọn pàápàá wọn náà ní wọn. Hmm. àdéhùn gbèsè hmm. ó síra wọn so alwad wọ́dẹ́yìn méjèèjì yàtọ̀ síra wọn. àdéhùn ni pé èèyàn bá yàn sọ̀rọ̀ lórí pé màá ṣe nǹkan báyìí nígbà báyìí so màá pàdé rẹ nígbà báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n gbèsè náà ni pé èèyàn jẹ̀yàn ní nǹkan kan èèyàn jẹ̀yàn ní nǹkan kan pé èèyàn gbọ́dọ̀ fún un àdéhùn máa wọnú gbèsè tọ̀ jẹ̀yàn ní nǹkan yẹn ìyẹn wá bá aládéhùn wípé ìgbà báyìí ló wọ́n san àdéhùn wọnú gbèsè nù sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ méjèèjì lábẹ́ òfin ọlọ́run ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí pé kó pè wọ́n hmm. tẹ́ bá báyàn sàdéhùn dáadáa òun náà ní kẹ́kẹ́ àdéhùn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ téèyàn bá jẹ́ni tí máa yẹ àdéhùn rẹ̀ ní gbogbo gbà eléyìí yọ sọ̀yàn di mùnáfíkì hmm. nínú ṣíṣe àwọn náà ni pé wọ́n pé sọ bó sì bí léèrè nípa àwọn àdéhùn tá à ń bá ń ṣe hmm. wa awful ahda innal ahda kana mas'ula ẹ máa pé àwọn àdéhùn yìí torí pé bó bí yín léèrè nípa rẹ̀ bàtà nàbì ka àwọn àpẹẹrẹ mùnáfíkì ọkà ó pé mẹ́ta hmm. nínú kan ó tún jẹ́ mẹ́rin nínú mi hmm. ọ̀kan nínú rẹ̀ akhlafa tó bá ṣàdéhùn yọ yẹ náà so gbèsè tẹsí nìyẹn kò yẹ kéèyàn máa sùn kó máa jí pẹ̀lú gbèsè lẹ́ni tọ́kàn rẹ̀ balẹ̀ nítorí pé gbèsè téèyàn bá fi lè bá bẹ̀ tó bá fi kú pẹ̀lú gbèsè nítorí dájú ni pé tí ò bá rẹ́ni bá san yóò máa bẹ nínú wàhálà yóò wà nípò pé wọ́n fẹ̀mí rẹ̀ dógò sára gbèsè rẹ̀ títí tí wọ́n fi bá san gbèsè ló máa ń kó wàhálà bá ẹni tó bá ti kú nínú sàárè rẹ̀ tó tún jẹ́ mùsùlùmí ni ọ so ohun tí ọ̀yẹ́ kọ́ bá wàhálà pàdé gbèsè ó jọ bá wàhálà pàdé títí tí wọ́n fi bá a san nínú àdìkà nàbì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí alimami Tirmidhi tó gbé jáde àti àwọn míì anabi ni nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí múmìnì ó sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ wọn ní túlẹ̀ títí tí wọ́n fi bá a san gbèsè yẹn. Hmm. eléyìí túmọ̀ sí pé gbèsè sínú nǹkan tó yẹ kéèyàn máa jẹ ẹni wá sì jẹ gbèsè kẹ́mi rẹ̀ wà lórí pé màá san kẹ́mi rẹ̀ má lọ síbi pé ní san mo fẹ́ jẹ ni nítorí pé náà ti sàn nábì sallallahu alaihi wasallam ọlẹ́nikẹ́ni tó bá gbowó lówó pẹ̀lú ẹ̀mí kó ń fẹ́ san ọlọ́run ọba òun lè san yóò bá san hmm. àmì ẹni tó bá gbà pẹ̀lú ẹ̀mí pé òun fẹ́ jẹun ni ọlọ́run ọba pò náà rún ọlọ́run ọba ẹlẹ́dàá kó ṣàánú wa. sọ wọn ní àwọn máa ń ka sórọ́tù yàsín hmm. lójoojúmọ́ tẹ́lẹ̀ àwọn wàá kà má nìsín àwọn máa ń tẹ́tí gbọ́ ni akọni pé gbogbo alukur'an náà lọ yẹ kẹ́ máa kà gbogbo alukur'an náà àwa gẹ́gẹ́ bíi mùsùlùmí tọ́lọ̀ ń sọ àlùkùránì kalẹ̀ fún àyè ò sí fún wa láti ṣẹ̀ṣọ̀ kan tí kò la fẹ́ máa gbọ́ yàtọ̀ sọ́kan ọ̀kan la fẹ́ máa kà yàtọ̀ sọ́kan gbogbo àlùkùránì lẹ́ máa gbọ́ gbogbo ẹ̀ náà lẹ́ sì máa kà torí ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé sóràtù yàsìn lẹ́ mú ẹ̀ mú sóràtù mọ́lùk kí ló dé tẹ́ mú tàbátì àdá kí ló dé tẹ́ mú kul a'udhu bi rabbil falaq hmm. kí ló dé tẹ́ mú sóràtù baqara tó ibi tẹ́ ti lè máa ipe ẹ̀ ń ṣe sàbáwọn náà ní kọ́jọ́ pàánù bí sallallahu alaihi wasallam náà lọ kọ́ alẹ́ sàásà hmm. bí bó ti sọ fún wa pé gbogbo ilé tó máa ti ń ka suratul Baqara hmm. àti Al Imran aṣ kì í bá wọn gbé bẹ̀ hmm. Baqara àti Al Imran aṣ-Ṣaytan kì í bá wọn gbé bẹ̀ torí ẹ̀ tó bá pé lẹ́yìn lè máa máa kànú lẹ́yìn lẹ́yìn sí nítumọ̀ àmọ́ pé yàtún ẹ̀lẹ́mọ̀ kàlà àròjúmọ̀ kan ó ń bùkátà ẹ̀rí tí ó mú yàn lè tẹ̀síwájú pẹ̀lú ru eléyìí wọ́n á ní kí ni àtúntò wà láàrin mímá kí alukur'an àti mímá tẹ́tí gbọ́ alukur'an kíkí alukur'an a máa múni sórí rẹ̀ títẹ́tí gbọ́ alukur'an a máa múni jẹ́ni tọ́lọ́wọ́n bọ́ kẹ̀ gbogbo méjèèjì náà lọ́nà àti sórí rẹ̀ hmm. ṣùgbọ́n tí èèyàn bá wá fẹ́ máa ṣe méjèèjì papọ̀ ọ̀nà ló dáa so kódà kó ṣe pé yàn ọmọ kà dáadáa hmm. kó ẹ pé yàn kílò lò pẹ̀lú kíkẹ́ rẹ̀ ó sì sàn jọ ẹni tí kì í kà rárá lọ. so tẹ bá tó wá fẹ́ tẹ́tí gbọ́ àwọn ẹni tó máa kà dáadáa lẹ́ẹ̀ma gbọ́ kíkẹ́ wọn tí wọ́n kẹ́ èyí sàn ti ń kà ń kàkúkà hmm. ó ti pọ̀ láwùjọ tiwa gbẹgbẹ nìkan kò máa kàlùkùrá ní kàkúkà wọn sì ń ta kásẹ̀tì rẹ̀ káfẹ́ wa gbégbé kó gbé sí àwọn ọmọ yín náà máa fetí kọ́kọ́ kúkọ̀ màdáwọn náà bá fẹ́ pé kí wọ́n máa pè ń pè kú ìwé ìtọ́jú pé máa padà sọ àwọn èèyàn dẹni tó ṣe pé wọ́n fẹ́ túnṣe lọ́la kò ní gba túnṣe má bò ti di gbígbẹ lórí ìpèkúpè hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀. so a ní ìgbé gbàtà ní káwọn ọmọ mọ̀ọ́ntù akókò ẹ̀sìn Islam ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ hmm. ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ because báwọn yẹn ṣe ń ṣe Islam láwọn àwùjọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ní í ṣe pẹ̀lú pé bóyá bá ń ṣe rí táwọn bàbá wọn ṣe àbáwọn gbà lọ́dọ̀ àwọn àfáwọn hmm. àwọn bàbá àtàwọn àfáwọn kọ́ lànà dì àwọn akọlọ lọ́n fẹ̀sìn rán hmm. so bánàbì tọ́lọ́ ń fẹ̀sìn rán ti ṣe ní káṣí náà láàmà ṣe so nítorí jẹ́ lẹ́yìn báyìí so a lè padà wá síkù tá a ṣàlàyé nípa ọ̀nà wo ní Islam gan sọ wípé ká máa gbà wá wòsàn hmm. so tó dípa ti sàwọn ìdánilẹ́kọ̀ọ́ tọ́jọ́ bẹ́ẹ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ so wá lè béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n ń tà kẹ́rì kẹ́gbọ̀ náà. Ah, lábẹ́ ìbéèrè wọn wọ́n á ní bíi sọ́ọ̀tù lè fàlà sọ́ọ̀tù náà ọ̀dà ẹ jẹ́ ká ká yẹ ojú tán gan-an ìwọ ẹ lọ́wọ́. aleykum salaam wa rahmatulah. nígbà nígbà láti ọlọ́pàá márùn-ún. kí ni ìbéèrè yìí o. mo fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè kan ẹ̀sẹ̀ tó yàrá tó méjì nínú ẹ̀kọ́ ìyálé àti ìyàwó hmm. àsìkò Ramadan yìí hmm. ìgbẹ́ sí tí ọmọ ìjẹun jù. ẹni ìwo ni ọ tọ́ sí gbẹlẹ kan sí nínú àwọn méjèèjì. kọkùnrin ọmọ jẹ́ǹjẹ́ rẹ̀. ṣèṣe tí ó lóyún fún mi ìyáálé sì gbé pé ìyáálé òun ti fi ìyàwó fún mi èyí lọ́tọ́ ní méjèèjì lọ́dọ̀ ìyàwó ní ti ìjẹun èyí lọ́tọ́ tí mo fẹ́ fún mi ní márùn. alhamdulilayi bóyá àsìpè ọwọ́ inú èdè tẹ pé ẹni téèyàn bá níyàwó méjì tó ẹ sì tún padà tún sọ pé ó ti fẹ́ yàálé níyàwó sòṣùgbọ́n kejì ó fún lóyún ni hmm. sọ ẹ sọ pé tíyàwó àtàlẹ́ bá wà hmm. sòfin ọlọ́ọ̀ nìyẹn tíyàwó bá wà tọkọ sì tún lálẹ́ tọ̀dọ̀ hmm. ta ló ti yẹ kó máa jẹun bóyá sáárì bóyá oúnjẹ sínú sọ ìsìláàmù kò fara mọ́ bàjẹ́ kò sì tẹ́pẹpẹ kalẹ̀ fáwọn èèyàn kan máa ṣe bàjẹ́ so nítorí pẹ̀lú zina tọkọ yín ṣe yẹn tó fà nìkan lóyún ọ̀daràn ni ẹni tí wọ́n sì jọ fúnra wọn lóyún náà ọ̀daràn ló náà. ìsìláàmù wa lè gbà pípé kéèyàn tún wá máa bẹ lábẹ́ pé ń dáràn kó tẹ̀síwájú pẹ̀lú ọ̀ràn àdá kó tún máa jẹun lọ́dọ̀ ẹni tẹ́ jọjọ́ dáràn ọlọ́mọdé ọ̀dọ̀ ìyàwó rẹ náà ló ti máa jẹun ìyàwó náà sì gbọ́dọ̀ jẹ́ pé òun náà ọwọ́ adẹ́júlẹ̀ ntí ọ̀dà wọnú ẹ̀ torí àwọn obìnrin náà gan alára so wọn àní mójútó létí wọn so máa bá mójútó létí ẹni tí ń wò yín wọ̀ ni olójú kò mọ̀ ọ lọ so náà tó máa lọ sí ìranù ká so lábẹ́ òfin ọlọ́run ọba wa ọ̀dọ̀ ìyàwó rẹ ló ti ẹ̀kọ́ máa jẹun kí sọ̀dọ̀ àlè rẹ islam ọ̀fara mẹ́zìnà gbogbo ọmọ tẹ́ ẹ bá bí gbọ̀nà pẹ́ ṣe zina kẹjọ yẹyan máa lè ní wọ́n ń pẹ̀lú ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa irú ọmọ bẹ́ẹ̀ ò ní bàbá ìyá ní máa ní so ọmọ bẹ́ẹ̀ bàbá kan sí tí ó jogun ìwà àwòrán ọ̀ràn tẹ dáa ẹ̀wọ̀rú àkóbá tẹ̀ sí fọmọ ọlọ́mà islam ọ̀farama zina haram haram haram ọlọ́run sọ pé ẹ má ṣe zina lásán ó ní wala taqrabu zina ẹ gbọ́dọ̀ súnmà ẹ gbọ́dọ̀ súnmà rárá rárá ilé ìjọba oṣù jẹ. hello. naam salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yìí orúkọ yìí o. hello. ìyá. Yeah ó dàbí ẹni pé ojú òpó yẹn ni kò já gerege mọ́ ẹ lè gbìyànjú ẹ̀ padà o. hello. hello. ó kọ ní o. ìbáyìí bá láti ọ̀yọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé obìnrin kan wà lọ́dọ̀ mi òun kí o wọ́n ní ìfìyàwó ló ń dáwò. bàbá wa ń sọ fún un lónìí èyí ni kọ́kọ́ òun ọ̀ra ìbéèrè òun ti pè é ìṣèlú ìgbéyàwó kí ẹ nígbà tí wọn bá tó ó tó ṣe ìdìbò. òun ní kọ́kọ́ òun ọ̀rọ̀ ra ìwé òun kò ní kó tún ṣe òyì kò ṣe ìgbà rẹ̀. alhamdulilayi ẹni tó sẹ pé ó ń bá a kópa nínú Ramadan ṣùgbọ́n tó ti pé kìí ṣe sọ́láàtì ẹni tí kìí bá ti ṣe sọ́láàtì kìí ṣe mùsùlùmí òun gbára gbóná fìyà jẹra rẹ̀ lásán ni nítorí pé kò sí ọ̀kan nínú ojúṣe islam tọ́lọ́wọ́n bá ní káwọn mùsùlùmí ó ṣe tọ́wá lè bí kí wọ́n pojúṣe méjì pàápàá jùlọ sọ́láàtì òun là á fi dá ní mọ̀ pé mùsùlùmí lélẹ́ àbí ìṣe mùsùlùmí ẹnìkan ṣe sọ́láàtì wọn kẹnu rónú Ramadan àwọn fi àjẹrà rẹ̀ sánsan ni o wọn fi kàn sí kẹwọ́ pé ọkọ rẹ kọ̀ọ̀lá borí fún ọ ọkọ rí ò sọ igi fún orígbọ́ bá tó ra ìbòrí fún ọ tó bá so igi fún ọ kó tó máa sin lọ. à ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àánú ṣe mí fún ọ. àwọn kan ní pé n tó ń pè lọkọ rẹ̀ àlè rẹ̀ ni lábẹ́ òfin ọlọ́run kí ló dé tó fi jẹ́ pé inú àṣà lọ́pọ̀lọpọ̀ ń ṣe kìí ṣẹ̀sìn. ẹ̀sìn islam ọ̀gbà kóbìnrin ó kó tọkùnrin lọ ṣáájú kún tó so igi. nítorí pé àlè ń jókòó tà nìyẹn ẹ̀ríkẹ́ rẹ̀ náà níbèrè tó síwájú lẹ́ẹ̀kan àlẹ́ ń jókòó lè nìyẹn nígbà tó máa ti rí ọlọ́pọ̀ pọ̀ àwọn tí wàá tọkàn gbà wọ́n á ń béèrè ìbòrí kó so igi wọ́n ti rí ọmú lọ́fẹ̀ẹ́ lófò ṣùgbọ́n ló tún fi gbogbo etí wọn sí torí àárọ̀ wa wa ọjà máa ọlọ́run ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kọkùnrin kan sídìí obìnrin kan wọ̀ láì jẹ́ ti wà nítorí bá ti dárú ẹ̀ wò ọ̀fà gbọ́n ọlọ́run ọba yá òun àtọ́ ọlọ́run yóò lẹ́jọ́ ọ̀rọ̀ òun àjọ ọlọ́run tó bá ti jọ gbẹ̀ndà kìyàmù torí ẹ̀já bẹ̀rù ọlọ́run òní nìkan gbọ́dọ̀ dọ́lá bẹ̀rẹ̀ sí ní sílọ̀n bẹ̀rẹ̀ sí ní sílọ̀n ọba ẹlẹ́dàá wa kọ́ ọ máa ṣe sọ̀lẹ́ ọlọ́run máa ṣe wá láláṣẹ dànù òní nìkan gbọ́dọ̀ dọ́lá kókù lọ́dọ̀ ọkùnrin kì í sọkọ rẹ̀ ó dìgbà tán bá tó so igi kó tó wà lọ́dọ̀ rẹ̀ nítorí pé ẹ ti kọ́kọ́ ṣe ẹ̀ṣẹ̀ ńlá ẹ tún wá tẹ̀síwájú pẹ̀lú pé ẹ̀ ń tó ń fi mí kún mi so lábẹ́ bẹ́ẹ̀ tó bá mọ lórí ìta kọ́kọ́ ọ̀nà olè yẹn mọ̀ tí yẹn lè gbàjàjà bọ́ bó bá dijọ́ gbẹ̀ndà òkè yá mà ká tó tún apá ń fi mí kún à ń tún fi mí kún à ń fi mí kún kí ni ìṣòro gan tó wà nù pàǹso ìgì gánà rí èló ní ọ̀nà gbogbo fẹ́fẹ́ láre ti káǹsà ayẹyẹ tọrùn ọgbọ́ káyé ọgbọ́ kí tọrùn fẹ́ fi ọ̀sìn ayé wo náà ló dilẹ̀ fún ṣé ọwọ́ kó kí bàbá rẹ̀ ó sì sọ pé òun fọmọ òun fún ọkùnrin yẹn níyàwó kọkùnrin náà sọ pé mo gbà á níyàwó kẹlẹ́rìí ọjọ́ ẹ̀rí sí kọ́sán sọ̀dá kìkín ló lé ń bẹ̀. Ah, ẹja bẹ̀rù ọlọ́run ẹja jìnnà sí ń tọ́da o. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وقعي عبد الفتاح لا تبو لا تبو naam kí ni ìbéèrè yìí. naam ẹ á kí àwọn olùmọ̀ wa bí abúlé àkóbá ṣe rárá fún mi. naam ìbéèrè mi ni pé èèyàn tí ó bá wà ní òyìnbó hmm. tó ń gbé owó tí lé ó ní àwọn kọ́ńtìnì kan lọ́nà láwọn tó máa bá èèyàn tó ń èèyàn máa fẹ́ ìgbé yẹn sáwọn àwọn ọlọ́mọ á fún ìgbé yẹn fún yàn. wọ́n á fẹ́ béèrè pé ṣé nígbà ìgbà tí yà tẹ̀lé abẹ́ rẹ̀ nípa pé kò ní ṣe wẹ́ẹ̀dì bí wẹ́ẹ̀dì. ìbéèrè ẹlẹ́kejì òun ni nípa báwo lọ̀rọ̀ yìí ṣe lára tí a fi báwọn èèyàn ń sọ pé kódà gan tí òkè gan ní àgbọ̀nrín ju èmi tó kú lọ ẹlòmíì tí òkè gan ní àgbọ̀nrín ju èmi tó kú lọ sọ̀rọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀yìn tí ó máa sọ ọmọ ìlú àdìsí tí ó yá wípé mẹ̀yìnbí bí lánàá bí mi kọ́ lọ́rọ̀ ìfàkó ìrèké bí pé àgbẹ̀yé lọ́sọ̀ kò ń fi tó lànà bí sọ. náà ìgbà tó ń láì fàyè. ìbéèrè àwọn alákọ̀ọ́kọ́ ó pé ilé iṣẹ́ kan bẹ lórí ẹ̀rọ agbágbọ́ ìrìkà tí máa ń bá ní fi owó ránṣẹ́ táwọn bá fẹ́ fi owó ránṣẹ́ sí ilé láti ìlú òyìnbó pé ṣé ìbá ọ̀wá ti wá wọbẹ̀ báwọn lókun ìgbà tó jẹ́ pé bóyá iléeṣẹ́ náà gba titi nígbà tí kì í ṣe pé ọwọ́ sí ọwọ́ ni a fi fi owó ránṣẹ́. alhamdulilayi tí èèyàn bá fẹ́ fi owó ránṣẹ́ láti ìlú òkèèrè gẹ́gẹ́ western union àti ìtọ́jọ bẹ́ẹ̀ so kò sí tàbí ṣùgbọ́n tí o bá mú lápèjì one thousand dollars tó bá mú lọ sí kọ́ńpìnì wọn pé kí wọ́n bá fowó yẹn jíṣẹ́ ní nàìjíríà sàn á lè sọ pé one thousand dollars tí o fẹ́ fi ránṣẹ́ yẹn àwọn ọ̀bọ̀ fi jíṣẹ́ but wàá san bóyá ìdajì dọ́là fáwọn lówó iṣẹ́ táwọn ṣe so tó bá ṣe bẹ́ẹ̀ tá a fi bọ́ fi ránṣẹ́ à ń bẹ lọ́nkọ́ máa burú à ń bẹ lọ́nkọ́ máa burú nítorí pé ẹ exchange owó fowó kì í ṣe pé exchange owó fowó tí ó fi jẹ́ yẹ́dàn bíyẹ́tì ní ìsìn ọ̀ ń bẹ̀ wọ́n sẹ́ni tẹ́ ẹ bá mówó yìí lọ jíṣẹ́ fẹ́nìkan àǹbẹ̀lọ́ nǹkan máa bòrò. sọ̀rọ̀ lẹ́kejì wọ́n ní ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ kó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tí ò kọ́ kí ó tí ò máa kí ó kó lágbọ̀ọ́yé ju ẹni tó bá máa kí ó lọ. so kò lè kò lè ṣeé ṣe tó bá jẹ́ pé ẹni tó máa kí ó yẹn kí ó òdodo lọ mà hmm. ìwọ̀n tó máa kí ó bọ̀ ló ṣe fẹ́ lágbọ̀ọ́yé jù lọ. Hmm. tó bá ké kí ó òdodo lọ mà kí ó tí wọ́n tí wọ́n tí wọ́n máa sórí ọlọ́run sọ kì í ṣe pé kí n wo bóyá à ń lé aláǹgbá ká àbí gbogbo adarí pọ́n àbí gbogbo olóńgbò dáràn àbá ń mm. sín gbẹ́rẹ́ àti gbogbo táwọn èèyàn bá ká yẹn tí wọ́n kàn máa tanra rẹ̀ jẹ́ tí wọ́n máa kọ́ kí wákà tí wọ́n máa dárin káyé sòtò wá pé irú kéwòn yẹn bá ní yẹs ìwọ tó kéwòn lè lágbọ̀ọ́yé jùlọ mm. torí wọn wá sí ìdánilẹ́kọ̀ọ́ gbogbo gbà òun gbọ́rọ̀ Ọlọ́run gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam òun gbọ́ kí lẹ́sìn islam ní ká ṣe òun sì ń ṣe òun mójútó ẹnìkan ò sì lè dá lúrú papọ̀ mọ́ sàpà fún ọ kọ́ ọ má fi hàn pé àà ò lè lò síjú fún mi hmm. so eléyìí lágbọ̀ọ́yé ju ẹni tó lòun o lọ torí kéwù tó ké kéwù lásán tí ò wúlò ni hmm. kìí ṣe kéwù tó yẹ pé ànábì sallallahu alaihi wasallam mú wá kéwù tó ànábì mú wá ó máa lá kéwù tó ànábì mú wá ó máa ń jẹ́ kéèyàn kí ó sáà nàbì mú wa kéde kéèyàn da lóru papọ̀ mọ́sápà ó lè má ṣẹbọ sọ́lọ̀ ló kọ́ pọ̀ sí náà hmm. torí pé wọ́n ti ń pè ń kéwú lásán hmm. so ẹni tó bá ti jẹ́ pé kéwú gidi lọ́ bá ké ìwọ tó kí o kò sí bó ṣe lè lágbọ̀ọ́yé jùlọ. Hmm. so àmọ́ tó bá ké irú kéwú jákujáku táwọn ẹlòmíín ké ni tí wọ́n fi ń di babaláwo yes àìmọye àwọn tí ò mọ kéwú kankan wọ́n lè lágbọ̀ọ́yé jù wọn lọ so ṣùgbọ́n ọ̀rọ̀ pé àdìsí ìtànàbí sallallahu alaihi wasallam sọ pé man yuridilahu bihi khayran yufaqqihu fid gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run ọba bá ro rere rò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn wípé ọ̀rọ̀ àgbọ́yé lànà bí sọ sọ̀rọ̀ mi máa hmm. eléyìí náà ìtukùtù ni hmm. sọ wọ́n kárí gbogbo ẹ̀ èyí tó sì kọ́kọ́ wọ tó nímà hmm, tó nímà gidi kọ́kọ́ wọ àdéhìí yẹn kó tó kan ìwọ́ tó kan tó ọmọ bíi tí o kọjú sí. salaam àdùfàtà ìní láti stadium. kí ni ìbéèrè yín. náà ìbéèrè mi ni pé ní àwọn tó ní àìsàn tó wà ń kàrí hmm. ó sọ pé ká máa kírun ní ọlọ́sìn hmm. bọ̀ ní Saudi a rí àwọn ará Saudi tí wọ́n ń kí sàrọ́wì hmm. bọ̀ sàrọ́wì tí wọ́n ń kí yẹn ó fi àyè ẹ̀ pé fèsì wà láàrin wọn wọn ò fi kí ni báwo ni ìròyìn ti jẹ́ béèrè náà nìyẹn ìbéèrè yẹn ọjọ́ra wọn ni wọ́n ní kẹ́yìn ọmọ sì sọ láti mọ́ṣáláṣí ń bì àwọn sì ń ṣe lọ ìjọba tí iná lọ́lọ́ sọ fún pé a rí pé àwọn kan ṣe tiwọn ẹ jẹ́ káwọn náà máa ṣe tiwa ẹ̀hẹ́ngbà tí wọ́n bá tó wá gbà fún yín pé kẹ̀sì lọ́wọ́ àbẹ̀rẹ̀ pé sáà náà lè máa fàlàfólẹ̀ àbá lè náà. zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Aleykum salaam wa rahmatulah. Ó kọ́ yín. Ẹ ṣé àwọn olùmọ̀ wa. Ẹ ṣé o. Níta kan bí láti tàjà níta. Kí ni ìbéèrè yín pàápàá? Ẹ ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé pẹ̀lú bí wọ́n ṣe ní Táyọ̀ Mọ́mọ́ péjọ mọ́sálásí kankan. Wọ́n fẹ́ béèrè ní ọ́ndà ìbéèrè yẹn pé pàápàá nípa tọ̀rọ̀ àwìn ẹ̀yẹ fẹ́ àmọ̀ tó tún lẹ́yìn náà pẹ̀lú àdìsí tó wá wá pé kò sí ibi tó lọ́lá láti ṣe pọ̀ láti ibi tó gba jùlọ lọ yàtọ̀ sí ọ̀ràn yẹn nìkan wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní pé irú tàrà ìgbà yàtọ̀ sí kókòrò ń bẹ́ẹ̀ ta ọ̀kọ́rọ̀ òsínta ṣé ilé ga lọ́lọ́lá jù ṣé èyí ti ṣe tọ̀rọ̀ àwọn ìyẹn ni àdìmọ́ àdìmọ́ mọ́sálásí lẹ́yìn ìmọ̀ ṣé ìjẹ́gbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ ṣé lẹ́lẹ́kejì hmm. òun ni wípé táwọn bá ṣe sọ láti jàmá tán ní mọ́sídìí fún táwọn mẹ́wàá wọlé tọ́bẹ̀ bóyá wọn tó tó jí àtúntò bẹ́ẹ̀ lọ táwọn náà fẹ́ ṣe jàmá sí wọ́n máa fi ibi àyè ìmọ̀ọ̀mù yẹn sílẹ̀ wọ́n wá mú ìmọ̀ọ̀mù wa dúró ní báyà bí látàkì àwọn ẹsẹ̀ fún mu jàmá mi. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sọ̀tọ̀ fẹ́ ẹ̀sẹ̀ ni láti dúró bí àyè ìmọ̀ọ̀mù yẹn gangan fún jàmá tiwọn náà ni. náà alhamdulillah ìbéèrè alákòókò tẹ ṣe pé màdá nàbí sallallahu alayhi wa sallam sọ pé afdalu salati ar-rajul ma kana fi baytihi illa al-maktuba ìtọ́lọ́lájú nínú sọláàtì tọkùnrin bá ń ṣe náà lè tó bá ṣe ń lé rẹ̀ àyàfọ̀ràn yẹn nìkan tí ọlọ́ọ̀ ṣe mọ́ṣáláṣí ṣé eléyìí náà kárí tarawih kàtẹ́ pé kò sí coronavirus níta hmm. ṣé ká máa lọ sí ń lé wa sọ́ọ̀n náà ò ní jẹ́ pé ńlọ́lọ́lá jù pẹ̀lú àdéhìí bẹ́ẹ̀ ká máa sí ń lè wa náà lọ́lọ́lá jù nítorí pé náfìlà nínú àwọn ànáwó àfẹ́rẹ́ hmm. ṣùgbọ́n kí ló dé tá à ń ṣe mọ́ṣáláṣí sábàbí méjì sábàbí alákọ̀ọ́kọ́ iná ní pé kì í ṣe gbogbo wa iná ní tá a bá padà délé láàròjú ráyè láti lè ṣe sọ láti tọ́pọ̀ bá ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ bá ti délé rẹ̀ kò sẹ́ni tí yóò gorí ẹ̀mí rẹ̀ bí kò wọ́n sùn hmm. bí kò wọ́n sùn pé kó wọn sùn ní ọmọ ṣe ẹlòmíín sì wà tó kó tó bá ti wọnú ilé rẹ̀ kò tó ń rojú ṣe tọlọ́run mọ́ hmm. ìwòkuwò ìgbọ́kúgbọ̀ iná lọ́pọ̀lọpọ̀ máa mójútó nínú ilé wọn ètò ti gbàgbé pẹ́ni tí ó kú lò hmm. sòyọ́ máa ṣe ilé ayé bí ìgbà tó ṣe pé inú rẹ̀ ló wọ́n máa bẹ láéláé hmm. torí ẹ̀ ẹ sì lọ mọ́ṣáláṣí eléyìí yóò fún yín láǹfààní láti darapọ̀ mọ́ àwọn ọmọ ẹ̀yà ayé mùsùlùmí ẹ sì lè jọ́sìn náà tó ẹlẹ́kejì nínú sábàbí òun náà nípa nàbẹ̀ sallallahu alaihi wa sallam wọ́n ti ṣe rí nínú mọ́ṣáláṣí táwọn sọ̀hábà náà sì tò lẹ́yìn rẹ̀ ó sì tún wá ń sọ àdéhìí kan fún wa ó ní man qama ma'a al-imam hatta yansarif kutiba lahu qiyamu layla ẹnikẹ́ni tó bá dúró pẹ̀lú lè máàmù rẹ̀ tí ò lọ títí tí lè máàmù fi parí sọ̀láàtì gbàtí lè máàmù tó parí ló tó kù ọlọ́run ọkọ̀ àkọọ́lẹ̀ fún pé gbogbo ooru yẹn ló fi dúró sẹ̀sìn fọlọ́ anábì tó ní ká ṣe náà lọ́lọ́lá jù náà ló tún kọ́ wa lélẹ́yìn níta ẹ bá dúró pẹ̀lú lè má mọ̀ àyè bá mọ̀ àbọ̀ bá tó mọ́ṣáláṣí lẹ ti ṣe o tẹ ẹ bá wá dúró tẹ ẹ lọ tẹ ẹ bá ìmáàmù ṣe sọ̀láàtì títí dópin àkọọ́lẹ̀ pé gbogbo òru yẹn lẹ fi ṣe sọ̀láàtì lọ́lọ́run ọbọ̀ fún yín ládàá rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní tí wọ́n bá ti parí ìjàmá pẹ̀lú ìmáàmù táwọn èèyàn méjì mẹ́ta tún wá dé àwọn máa ń rí i pé ẹni tó ṣe lè máàmù kéé dó láàyè lè máàmù mà so ibòmíì lòun ó ti dúró wọ́n lè jẹ́ pé sáfù kejì sáfù kẹta làwọn ti dúró kó tó di pé wọ́n ṣe sọ láti tiwọn yẹn. ẹ ìtorí pé ọ̀rọ̀ pọ̀ lórí pé sọ́tọ́ ká ṣe jàmá mi lẹ́yìn ìgbà tí lè máa mú rọ́ọ̀tìbì tó bá ti parí sọ láti tọ́jú ọ̀ràn yẹn pẹ̀lú jàmá mọ́ṣáláṣí. bó tilẹ̀ jẹ́ pé eléyìí táwa sàlẹ̀ sàní pọ́tọ́ wọ́n tún ṣe jàmá mi náà lẹ́yìn ìtàlá kọ̀ọ̀kọ́ pàápàá jùlọ tó bá ti jẹ́ pé jàmá kejì kẹta kì í ṣe jàmá fìtínà ìwọ ni jama fitina wọn náà làwọn tó ti fojú sun ìmáàmù kó àwọn onítò lẹ́yìn rẹ̀ láéláé wọ́n ti wá sí àwọn ọmọ kan wọ́n ti fi sọ pé kí wọ́n máa wò bọ́bá ti sálámà kan sọ fáwọn gbà náà làwọn ó tó wọ mọ́ṣáláṣí sọ irú àwọn eléyìí tá a bá mọ̀ pé irú jama fitina bẹ́ẹ̀ ni a lè wà ní àní gbà wọn láyé kí wọ́n máa ṣerú rẹ̀ a máa ń gbìyànjú ká bá sọ láti pẹ̀lú lè máàmù àparí àlọ́ aláwa tó fi sálámà à ń bọ̀ lọ́nà àti ìdè mọ́ṣáláṣí kan ti sálámà eléyìí kò burú lábẹ́ òfin ọlọ́run káwọn náà tún ṣe jama mi àwọn olùmọ̀tán wá sọ pé kò burú ike wọn tún lè ṣe jàmá mi nínú àwọn májẹ̀mú tán fi lélẹ̀ rẹ̀ wọ́n ní ibi tí lè má mú ti dúró kò gbọ́dọ̀ jẹ́ ibi tí lè má mú rà àti ibi tí máa dúró ẹlẹ́ẹ̀kejì òǹkà wọn ò gbọ́dọ̀ jẹ́ pọ̀ pọ̀ ju òǹkà àwọn àjàmá gangan gangan tó tò lẹ́yìn lè má mú rà àti ibì lọ. ẹ ìyá ó ti gbọ́dọ̀ já fúnra rẹ̀ ẹ Aleykum salaam wa rahmatulah. Ọkọ yìí. Ìyá Rọ̀kìbù ń sọ̀rọ̀ láti èrè wa. Kí ni ìbéèrè yìí o? Ẹ ìbéèrè sí èmi ni ni pé ìyàwó tí wọ́n fẹ́ tí wọ́n ò tíì ṣe òyìnbí. Hmm. Òkú àwọn pẹ́rẹ́ǹtì ò ti yọ̀ǹda wípé kọ́ máa mú un lọ. Wípé ṣé wo obìnrin bẹ̀ tó lè dáná nínú àwọ̀? Alhamdulilayi, kò gbọ́dọ̀ dá kò sì gbọ́dọ̀ bọ́kùnrin gbénu yàrá kan náà lábẹ́ òrùlé kan náà ẹ̀yin náà sọ pé ìyàwó tí wọ́n fẹ́ tí wọ́n tíì so igi ìyàwó ni lábẹ́ àṣà kìí ṣe ìyàwó nínú ṣẹ̀ríà torí pé ta ni ìyàwó nínú ṣẹ̀ríà òun náà lẹni tí wọ́n bá ti so igi láàrin rẹ̀ àtọkùnrin kí ló á ná òbí rẹ̀ láti sọ pé kí wọ́n so igi lẹ́ẹ̀kan náà tó fi wá jẹ́ pé àwọn afọmọ́lẹ̀ bí ìgbà tó ṣe pé ayọ́kùnrin lò kíkọ́ kọ́ lọ́ọ́ máa gbé pẹ̀lú rẹ̀ kó sì máa bọ̀ dáná hmm. títí rọmọdán náà fi tán ọlọ́run náà jà fihàn káwa máa fi ṣe ẹni tá à ń fi háyà bá òfin ṣẹ̀rí ọgbà bẹ́ẹ̀ bọ́ọ̀nù sí náà ṣe ṣẹlẹ̀. hello. hello ìgbàlódé lókun. maaleykum salaam wa rahmatulah ó kọ yín. ó jẹ́ mi ní lukman láti. láti wo. ìyá ojú òpó yẹn gan ọ̀já gerege má ẹ má bínú ẹ tún lè gbìyànjú ẹ padà ṣẹgbọ́ plus two three four eight zero eight three two nine three eight nine six a sì níbi ìṣẹ́jú bíi mẹ́ta péré sí i kó tó di pé a máa lọ. hello. hello. ó kọ yín o. ẹ kú ètò ọlọ́run tí kò bàjẹ́. ẹ ṣe àdúgbò ẹ ó kọ yín. Ah, wálé lórúkọ mi. láti wo. ẹ dá ìbéèrè mi ni pé kí ni Islam they can't win Islam. tó ọ̀rẹ́ ẹ ṣe o alẹ́ Islam náà lẹ́sìn kan so tó jẹ́sìn lọ́dọ̀ Ọlọ́run látijọ́ tó ti ní kọ́mi èèyàn máa bẹ lókè pẹ́ hmm. so èyí gbogbo ọmọ èèyàn ló yẹ kó mà hmm. kò bá jẹ́ mùsùlùmí ó bá má jẹ́ mùsùlùmí gbogbo èèyàn ló sì yẹ gbọ́ ó hmm. bá di mùsùlùmí ó bá sì kọ̀ láti di mùsùlùmí òun náà nìkan lẹ́sìn lọ́dọ̀ Ọlọ́run ẹ̀sìn òpé méjì lọ́dọ̀ lọ. gbogbo àwọn ànábì pátá porongodo tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa ti rán láti orí bàbá ńlá wa Adam aleyhi salam tó fi dórí ìránṣẹ́ alákọ̀ọ́kọ́ Nuh aleyhi salam tó fi wá dórí òpin wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mùsùlùmí ni gbogbo wa hmm. tó fi dórí gbogbo àwọn ànábì Musa. النبي عيسى النبي زكريا النبي يحيى النبي سليمان النبي داوود ربما مسلمين اللهم وعليه دعاني إن الدين عند الله الإسلام لا دجاج سندو الله ونان إسلام داج داج سندو الله ونان إسلام ألم تصوني ما يعني أني ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين أني يعني كان تبعوان كمي في سيسنتو يا إسلام ألم أبو نيك بالو دوري ọlọ́run bò ní ìgbà lọ́dọ̀ rẹ̀ tó bá di lọ́la gbẹ̀dà kìyàmù yóò di òmùlẹ̀ mọ́fò hmm. ọlọ́run dàkú má ṣe tiwa bẹ́ẹ̀. so àyè sí fún gbogbo wa láti ṣe research nípa kíni Islam tá a ní mùsùlùmí mùsùlùmí ẹ béèrè pé ta ni mùsùlùmí nǹkan mẹ́ta yìí gbọ́dọ̀ pé sọ́dọ̀ mùsùlùmí. Hmm. alákọ̀ọ́kọ́ òun náà ni kò sọpasọsẹ̀ sílẹ̀ fún Allah nípa ṣíṣe lọ́kàn ṣoṣo nínú ìjọsìn hmm. mùsùlùmí ìpín nǹkan mi yàtọ̀ sí Allah mùsùlùmí ìpọ̀fọ̀ mùsùlùmí èpò gidi mùsùlùmí ìgbẹ́bọ lọ sórí ìta mùsùlùmí ìbá wọn ṣe égún mùsùlùmí ìbá wọn sọ̀rọ̀ mùsùlùmí ìbá wọn ṣe ṣàgó mùsùlùmí ìbá wọn lọ sí orí òkè kan àbí kíní kan òun ọlọ́wọ́n ọba nìkan náà ní í ṣe. Hmm. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé mùsùlùmí ó máa ń sọpásọsẹ̀ sílẹ̀ fọlọ́n nípa títẹ̀ láṣẹ rẹ̀ hmm. tọ́lọ́n bá ní ṣe é yóò ṣe máa ń ṣe ẹ̀ní bá ń bẹ̀. Hmm. ẹlẹ́kẹta òun náà ni pé mùsùlùmí tó máa mápá mọ́sẹ̀ kúrò nínú ẹbọ àtàwọn tí wọ́n ń ṣẹbọ. sọ nǹkan mẹ́ta yìí bá pé síyàn lára ni wọ́n ń pè mùsùlùmí ó ṣeéṣe kó rí yàn kọjá pé nǹkan yóò sí lára rẹ̀ ń gbéra rẹ̀ mùsùlùmí ara rẹ̀ ní nǹkan tí wọ́n rùn. Hmm. so islam ó hàn gbangba kò sì pamọ́ rárá hmm. torí ẹ̀ gbogbo oníkàlùkù wa náà lọ́lọ́run bá fi báwí ìpè hmm. ká islam lọ́ni ayọ̀ lẹ́dínà amanu taqullaha haqqa tuqatih wala tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run nípa apapẹ́ páyà rẹ̀ ẹ̀ yìí sì gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ mùsùlùmí. bẹ́ẹ̀ ni anabi ibrahim aleyhi salam tó ń pè ní bàbá gbogbo ránṣẹ́ tó jẹ́ pọ̀ ní bàbá gbogbo olùgbàgbọ́ òdodo àti ọmọ rẹ̀ yakub tí wọ́n pè ní israel israel bẹ́ẹ̀ làwọn náà sọ fáwọn ọmọ wọn kó tó kú wípé يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون ẹ̀yin ọmọ mi Ọlọ́run ti ṣẹ̀ṣẹ̀ ìsìn islam fún yín lẹ́sìn ẹ ò gbọ́dọ̀ مسلم نعم جزاكم الله jẹ́ شيخ jazakumullahu khairan sheikh ibi náà ni a ti máa dánu dúró inshallah tó ti láwọláwọdé náà ni a tún máa pàdé lórí ètò tí a pè ní alefik fidin ní dédé àsìkò yìí kan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah kó bá san lẹ́sùn lórí láyé bí àti ní ọ̀làlẹ̀ àpẹ́yàmà Sheikh Dr. Sharafdeen Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ Medina Center ẹ̀ ṣàánú ajé ògbón ọ̀ṣà náà ni wọ́n ti ń dáhùn àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀ kan láì gbogbo Abu Zainab àti afa Nuruddin tí wọ́n dìjọ kọ́ orin ìwà jazakumullahu khairan jaza títí ọ̀nà ọ̀dẹ́ ni mọ̀ ń dágbére fún ayé pé sálámù alaykum wa rahmatullahi wa barakatuh.